فقتل أحدهما مع رسول الله صلى الله عليه وسلم ثم مكث الآخر بعده السنة ثم مات على فراشه فأري طلحة ابن عبيد الله أن الذي مات على على فراشه دخل الجنة قبل الآخر بحين فذكر ذلك طلحة لرسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم كم مكث ذلك في الأرض بعده قال حولا قال طلحة حولا فقال النبي صلى الله عليه وسلم صلى ألف وثمانمائة صلاة وصام رمضان وصاح الشيخ الألباني هذا الحديث بقوة قيتي الله مبالي كيولاني أطرني أو بالدا كبا شيء كاتيجي فاشواجه إن شاء الله محمد صلى الله عليه وسلم كي كاتيجي نعم kọlọ̀mbà alíkẹ́ ọlá kó bá mú bá àwọn ará lè jíṣẹ́ lá muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé jíṣẹ́ lá muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àti àmì gbìyànjú láti tẹ̀lé ojú ọ̀nà tó ríṣẹ́ lá muhammad sallallahu lákalẹ̀ tí di ọjọ́ kẹyìn nínú hadithi tí imam ahmed àti albayhaki tí wọ́n bà wá tí àwọn àfá aládìí ní pé ó fi ẹsẹ̀ rílẹ̀ wọ́n ní ìkọ́nà àwọn sàábé jíṣẹ́ muhammad sallallahu alaihi wasallam tán pè ní tọ́lá ibn ubaydillah àwọn èèyàn méjì láti yemen tí wọ́n gba islam wọ́n dé sí ní ọ̀dọ̀ ìkánnú àwọn tí wọ́n gba islam yìí fọ̀fẹ̀kútì lẹ́mọ́ àrọ̀sọ́lọ́sọ́lọ́sọ́lọ́ wọ́n pa sí ojú ogun ẹ̀sìn pẹ̀lú òjíṣẹ́ ńlá muhammad sallallahu a sì mọ̀ pé tó bá kú ṣẹ̀hídí ẹn tó lọ jẹ ogun ẹ̀sìn láti dáàbòbò islam àti láti mú ẹ̀sìn ọlọ́ọ̀bà lékè ọlá dúró ní orílẹ̀ irú ẹni báyìí ó ní ọlá ńlá lọ́dọ̀ lọ́wọ́ bá ìkẹ́ọ́lá òjíṣẹ́ lámọ́ sàṣàlám ṣàlàyé pé awọ́lù kọtàrà àkọ́kọ́ drop ẹ̀jẹ̀ tó bá bọ́ láàrẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nílẹ̀ ayé ni wọ́n darí jì sọ́lọ́wọ́n bá àdìgẹ́ ń gbé wàlá tàṣàbánà lẹ́dínà kùtìlú ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní kí ọlá bá yá un ẹ̀ndà rọ́bìhìm yorùsàkún lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní kí ọlá wọ́n ń ṣẹ̀ mí àwọn ọlọ́wọ́ ní kí ọlá ní à wọn kí ẹ kú sírú ó tó wá kú pẹ̀lú anábì sallallahu alayhi wa so láti lè fi mọ manzila ipò tí ẹni yìí tó wà pẹ̀lú in tó ṣẹlẹ̀ sí yìí ẹ àwọn méjìlá ní wọ́n dé sọ́dọ̀ tọ́lá ibn obeidillah aláwọ̀kọ́ lásọ́pọ̀ kú pẹ̀lú òdíṣẹ́ ló kú sójú ogun tó yẹ pé ànábì sọ̀sọ́lám náà wà mẹ́ ẹlẹ́ẹ̀kejì yìí lẹ́yìn ọdún kan òun náà pakòdà tọ́lá ibn obeidillah ó rí ya ó wá rí lójú náà rọ́pá fi manami yìí ó wá rí lójú náà ipé ẹni tó kú lẹ́yìn ọdún kan yìí

ọjọ́ mẹ́rin lórí ilẹ̀ tó fi pápódà tọ́lá ibn ubaidillah radiyallahu anhu ó ní sana haula ó ní haulan ọdún kan lólò òdíṣẹ́lá musasalamba fún lésì ó ní kò yẹ kó jọ lójú ó ní orí arákùnrin tó kú lẹ́yìn ètò kúkú ṣẹ̀hídì ó ní sọ́lá alfan wa thamanami asala sọ́ọ́mà ramadan ó tó fi jẹ́ ipò òun síwájú ẹnìkéjẹ wàljanna bó ti jẹ́ pẹ́ nìke gbogbo látẹ́nìkejì yìí ní pópókù ṣẹ̀yídí eléyìí wá ṣíwájú ẹ̀wà jẹ́nà kí nìdí ó ní pé ọdún kan tó lò yẹn ó kí irun one thousand eight hundred irun one thousand eight hundred irun one thousand eight hundred yẹn àfihàn pọ̀wé òjíṣẹ́ lámọ́sàsálà mathematician arínà àwọn hadith tánàbí ti ní pé nahnu ummatun omiya pàápàá hadith ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ramadan ó wọ́n sọ fáwọn yẹn pé nahnu ummatun ummiya àwa we are an illiterate nation pé ìjọ kan tí ó mọ̀ ọkọ tí ó mọ̀ ká ní àwa àìmọ̀ ọkọ àìmọ̀ ká yìí ó yàtọ̀ sí pé kí ẹ má ní làákàyè a rí lára àwọn ìyá tí wọn mọ̀ ọkọ tí wọn mọ̀ ká tí wọn lọ ọjà tẹba bèèrè ìṣirò lọ́wọ́ wọn ọ̀pọ̀lọwọ́ pé àpò kan àpò méjì làwọn máa ń lò ṣùgbọ́n àpò kan àpò méjì yẹn wọ́n mọ̀ ṣirò owó dójú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí wá béèrè calculation lọ wa tàbá ló calculator àìrí nǹkan ẹ̀sàn so bí n tó àwọn ọ̀yá tó wà lọ jà epo tó fẹ́ rà orí náà ti máa ṣe calculation ẹ̀ so àìmọ́mọ́ ọkà àìmọ́mọ́ ọkà kò túbọ̀ sí kí n ṣe kí ni pé yóò mọ máàsì gan so òdíṣẹ́ lámọ́sọ̀ sílámù sọ ó ní pé 1800 irun ló kú ibi òdà náà 1800 yìí ó ṣe lo títí òòrùn báwọn òyìnbó a ní 365 days in a year àbẹ́ ẹ̀kọ́ ni a sì kírun wákàtí márùn ní ọjọ́ kọ̀ọ̀kan so but nínú Islam oṣù ojú ọ̀run òṣùpá ni a máa ń lò fún lunar year yìí oṣù ọdún tó pẹ́ta fòṣùpá ká 364 days ló wà ń bẹ̀ ìrun wákàtí márùn-ún ní three and sixty four days a máa túmọ̀ sí one thousand eight hundred and twenty days approximately one thousand eight hundred days táwọn ìjọba sábà mú sọ nínú hadith onígbòdò ọkùnrin tó kú lẹ́yìn yìí tó ń ṣáájú rẹ̀ ìjọ náà yìí ó kí ìrún wákàtí márùn-ún ẹ̀ pé fọ́dún kan yìí so ìrún ọdún kan one thousand eight hundred ní ibanu sasalam ṣe ṣàlàyé ẹ̀ so a ti rí pé calculation yìí àná bí ó sọ lẹ́ẹ̀kan náà ní pé ìbèrè lọ́yẹ̀ pé ká mẹ́kẹsà bá dáhùn ọdún mélòó ló lè lẹ́yìn ìgbà mélòó ló lò lẹ́yìn ìgbà tí kejì ẹ̀ kú pé ìdá olóhùn pé bí tọ́lá ṣe ń fánà bí lé sí pé sana alhailan àrẹ́bí mú calculation yẹn wá straight ni sallallahu alaihi wasallam ó ní ramadan pẹ̀lú pẹ́ nìyí ó kírun wákàtí márùn ramadan ìyẹn ni pé ọlá ńláńlá ní ń bẹ fólúwẹ̀ tẹ́mi tó ẹpẹ́ mi ẹni gùn èèyàn fi ń ṣaburú gbogbo tọ́lọ́n bá lékẹ́ lápá aláṣẹ àti ṣe olólọ́hun òróró àbíkó ní pé tó ọkàn ti mímọ́ èmi lè máa jọ sọ́nù rọ̀mọ̀dán ṣùgbọ́n ọkàn ti mímọ́ ju gbé jẹ́ ìgbà ẹ̀yẹn gan lọ tí àwọn bá ṣe dáadáa bẹ́ẹ̀ ẹ̀mí gùn tó ní yìí kò ṣe láǹfààní ṣùgbọ́n tẹ̀mí ẹni bá gùn lórí dáadáa téèyàn kan bá ṣáàdọ̀ àpapọ̀ ọlọ́run jẹ́gẹ́ ńlá ló ń bẹ fólúwẹ̀ tí yẹn bá ṣe olóòrì ṣe kọ́lọ̀mbà àdíkẹ́ọlá kó má ṣe léèwọ̀ wa ìntàwà fi mú àdífì wá òun ní pé àwọ̀ oṣù ṣàbáàmì pẹ́lá wọ́n sọ pé ní 29 so àwọ̀ ṣàbáàn láàrin wa àti ramadan ṣàbáàn yìí náà lókun lẹ́yìn oṣù yìí àwà nínú oṣù ramadan kọlọmbà lèkẹ́ọlá kẹ́kọ́bà ní àyà àti àlàáfíà ọlá àti ìwé lágbàrẹ̀ nínú àwọn oṣù musulmi oṣù kẹsàn-án oṣù ramadan yìí ó wà lára àwọn oṣù tó lọ́lá níwájú ọlọ́run bá lékè ọlá débi ipò òdíṣẹ́ lọ́mọ sọ̀lọ́sọ́lẹ̀m ó ní ìdàkánà awọ́lalẹ̀ ilẹ̀tìn mi ṣáàrí ramadan òru àkọ́kọ́ nínú oṣù ramadan inú islam sì ní òru máa ń ṣíwájú ọjọ́ kódà àwọn yorùbá náà rẹ́lẹ̀ mú wá wọ́n ní aṣámú lọ àwẹ́ tẹ̀lé torí pé aṣámú yóò ṣe kí ni yóò ṣíwájú ààwẹ̀ ni tabaróṣù nísìnyí àwọn ti gbé àwọn oróṣù báyìí o alẹ́ òru ramadan ní ọkọ̀ wọlé ọjọ́ ramadan yíwa wọlé a ma fọjọ́ gbáwẹ̀ a ma fi òru súnmọ́ náà bà lè kí ọlá kọ́lọ́mà ṣe lọ́wọ́ wa ó ní tó bá ti di ọjọ́ àkọ́kọ́ ramadan òru àkọ́kọ́ ramadan sófìdà tó ṣayápin wà mọ́rọ́dà tó jìn wọ́n di àwọn èṣù mọ́lẹ̀ babun wọn ni ṣílẹ̀kùn kankan lẹ̀ náà yìí wà fún tìhàtà àbúwábù jẹ́nà

má ṣàbúrú ní oṣù yìí wàlélá ìwòtàkọ́ òmìnà náàrí wàzálìkà kúlù lèilá tí ń mìnàyàlè ramadan gbogbo òru ramadan lọ́lọ́ọ̀bá àlékẹ́ọlá ní ó mọ bó okùn náà ètò ilé ìkò bá wọ́ná tàbádáríjì ọlọ́ọ̀bá àlékẹ́ọlá yóò mọ bó okùn náà kò lọ́rọ̀ àwọn èèyàn kọlọ́ọ̀bá àlékẹ́ọlá kúkàwá fún àwọn tí ò ní wọ́ná ọlá tó bí lágbàrẹ̀ lára àwọn ọlá tó wà fún ramadan òun náà ni eléyìí òdíṣẹ́lá mọ́ mọ́sálásálà ó ní asalawatul khams waljum'a ila jum'a wa ramadan ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtunibatil kaba'ir ó ní ẹ̀yẹ wákàtí márùn-ún dáńkí àti jum'a kan sí jum'a kan àti ramadan nìkan sí ramadan nìkan pẹ̀lú májẹ̀mú pé kí èèyàn ṣe bọ́lọ̀ ń bà lékè láti fẹ́ ká ṣe onímọ̀ká fìrọ́tún a máa fọ ẹ̀ṣẹ̀ mọ́ ìdájúmọ̀ takílé ní sí júmà tó ń bọ̀ tábà kí méjì dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ tó wà láàrin ọlọ́ọ̀ba lẹ́kẹ́ọ́lá yóò hà kú mẹ́ṣútú ní batil kàbáyé pẹ̀lú májẹ̀mú ń pé ìyẹn gbọ́dọ̀ sá fún àwọn kàbáyé rẹ̀ ṣe àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ò bá sábà wọn kàbá ìrẹsẹ̀ tó àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n ti kéré mọ́ ọlọ́run bá kò ní dárí ẹ̀jì ni kọ́lọ́run bá ẹ̀ṣẹ̀ wájú wa. torí ramadan nìkan sí ramadan nìkan a máa pẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ramadan ṣe wá ń bọ̀ báyìí gbogbo àwọn girlfriend ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń bá wọn ṣe ṣìnà pé ramadan tí ramadan bá ti jákọ̀ fún gbogbo ẹ̀ṣẹ̀ kó bẹ́ẹ̀ ni májẹ̀mú bẹ̀ ni pé mashtuni bat alkabair tó ṣìnà lára àwọn kabair ẹ̀ṣẹ̀ ni so eléyìí ẹ̀ṣẹ̀ kan kódà kékeré ọlọ́run bá àlékè lọ́ọ́ ìdáríjì torí kó ti bá olé tí ń tọ́lọ́run bá tánú sàsílámù sọ òdíṣẹ́ lámú sàsílámù ọlọ́fẹ́gun mímbà lọ́jọ́ kan masọ́ ẹ̀rọ fi àbáfi àdífi anas bin malik ọ̀nà nàbí ìsọ́sọ́lám já fàṣọ́ ìdálmímbà ànábì wọn mọ́ṣáláṣí fàṣọ́ ìdálmímbà wọ́n bẹ̀rẹ̀ sí ní gun mímbà ó wá ṣe àmín àmín àmín lẹ́ẹ̀mẹ́ta àwọn ọbẹ̀ ìlọ ìgbé kí ni tó ṣẹlẹ̀ ó ní pé jibril wà bá mi ni ipò gbogbo ẹni tí rọmọdọ́nù bá bá láyé tí ò wá rí darí jẹ́ ẹ̀ṣẹ̀ irú ilé àbọ̀ adahulọ́ọ̀hù kọlọ́mbà àdékíọ́lá kó gbé jìnnà sí kẹ́ ó ní ti àmì sí kọlọ́mbà àdékíọ́lá pé kí rọmọdọ́nù kó pẹ̀ṣẹ̀ wa rẹ́ ọlá tó bí lágbára lára àwọn ọlá tó wà ní ramadan ànànàbí yẹsọ sọlám kọ́ọ̀là ọmọrọ tó ń fi ramadan dá àdìlù hajjá kí ẹ ṣe ọmọrọ ní oṣù ramadan ó ládàtẹ́yìn ó ní ó ṣe déédéé tó bá ṣe hajj tí ramadan ò bá sí tó bá yẹ pé hajj náà ọ̀ràn ẹ̀ṣin nílùú fún rẹ̀ láti ṣe ṣùgbọ́n ládàá níta ń pè ní ọmọrọ kábàlì gbọ́yé níta ń pè ní ọmọrọ èèyàn kàn dé maka yóò ṣe tọ́wáfù yóò ṣe sá ibi iná safa wal marwa ó parí umra débẹ̀ èèyàn lọ mìnà èèyàn lọ muzdalifa èèyàn lọ àràfà eléyìí kò sí gbogbo eléyìí kò sí nínú umra èèyàn wá ṣe umra yìí bó ti rọrùn tó yìí láàdẹ́n tó ṣe hajj wọn lọ́wọ́ bá àlékẹ́ọ́lá yóò fún olúwẹ̀ nínú ọlá ramadan bákan náà ọlọ́wọ́ bá àlékẹ́ọ́lá oróyìn wọn ni pé leilatul qadr khairun min min alfishar ilé ìrẹ́wẹ̀ kí Eh, Laylatul Qadr yìí inú oṣù Ramadan ló wà ànábì wa ròyìn èyí pé òru yìí iṣẹ́ olóore tíyàn bá ṣe ń bẹ̀ ó ju iṣẹ́ olóore téèyàn ó ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ so a month is twenty twenty eight or twenty nine days so twenty eight or twenty nine days multiplied by one thousand that's twenty eight or twenty nine thousand òru ẹyọ kan téèyàn wá ṣèjọsìn ẹyọ kan yóò fi ní ládàá twenty eight to twenty nine thousand lọ́dọ̀ lọ́wọ́ bá àlékíọ́lá dára àwọn látúwà fún ramadan onílé kọ́lọ́wọ́ bá àlékíọ́lá kó kí ó bá alára tàlàfíà ọlọ́wọ́ bá àlékíọ́lá ròyìn oṣù yìí oníṣàhùrù ramadan ẹlẹ́dí unzila fi alukur'an huda lè nẹ́ẹ̀sì wọ́n bẹ yìnẹ́ẹ̀tì mi lẹ́lu huda wal furqan fẹ́mi ṣahida mi nkú mi ṣàhùrù fàlẹ́sùn torí pé èèyàn lè béèrè pé oṣù yìí bóyá lọ́lá tó ìkílá abẹ́ ká ṣe inú oṣù yìí ọlọ́wọ́ bá àlékíọ́lá ṣàlàyé ní sọ́tọ̀ bàkàrà oníṣàrò ramadan ẹ̀rí oṣù ramadan alẹ́dí unzila fi quran táàtì sọ ramadan kalẹ̀ táàtì sọ quran kalẹ̀ so nínú tí a máa ń rí láwùjọ ń sìn àwọn èèyàn tí wọ́n fẹ́ bẹnu àtẹ́lu islam kí wọ́n mọ wá pé bó ní quran ti takora wọn so a nínú àyà ìkọlọ́mbà àdíkà ní pé òun sọ quran kalẹ̀ nínú oṣù ramadan tẹ́kọ̀ gba ẹwà o but ọlọ́run sọ nínú sùrọ́tù eh, tọ́dìrì pé iná anzalnahu fi Laylatul Qadr pé ah, Laylatul Qadr lọ́wọ́n bá àdékè láti sọ kalẹ̀ kíláàfù lẹ́sì anugbètò kò sí takò nínú eléyìí Laylatul Qadr inú oṣù ló wà inú oṣù Ramadan ni kò takora wọn inna anzalnahu fi Laylatul Qadr tí a tún bá bèè lọ agbẹ́ ah, abọ́t Qur'an nìyí a mọ̀ kánú Qur'an gan tọ́lọ́wọ́n bá àdékè lọ́mọ sọ Muhammad yas'alunaka anil mahilla yas'alunaka anil mahilla eh, yas'alunaka anil ahilla àwọn wọ́n ń bèè lọ́wọ́ ọlọ́run bá àdíkásìn fún ilé sí for twenty three years tánàbí fi ń ṣe tó fi ń polongo islam ní quran sọ̀kalẹ̀ so twenty three years yìí lọ́wọ́n bá àdíkásìn kò takò pé nanzanahu fi ilé láti rẹ̀kọ́dù láti gbé kò takora wọn ìsọ̀kalẹ̀ quran tọ́lọ́wọ́n bá àdíkẹ́lá ń sọ nínú bíbáyìí pé a sọ̀kalẹ̀ nínú ṣàrù ramadan nínú ṣe ramadan asọ́kalẹ̀ lóru lailatul qadr ipò lọ́ọ̀ba níkẹ́ lásọkùn ànkalẹ̀ látara lawhil mahfuz ó gbé wá sí sama duniya sama tó súnmọ́lé ayé ibẹ̀ ni jibril alayhi salam ló ti wà mọ́ mú quran bá nabi sallallahu alayhi salam hasbal wa kọ́ bí ṣẹlẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ọlọ́ọ̀ba ni pé huda linnas nínú quran ọ̀nà ọmọ wa fáwọn èèyàn wọ́n bá yìí náà ti nàlù huda walfurkan àwọn ohun tó clear náà ọ̀nà ọmọ walfurkan gbé in tó jẹ́ in téèyàn mọ̀ fi wọ̀nyí tó jẹ́ in tó wọlé in tí ò wọlé furkanu criterion in téèyàn gbé kàdá pé òdòdó lélẹ́yìn irọ́ lélẹ́yìn ọlọ́run bá àdíkárí gbénu quran lòun sọ kalẹ̀ sí ọlọ́run bá àdíkárí wá tẹ̀síwájú ó ní faman ṣahidamikumlisha faman níbí ṣàrtù ni májẹ̀mú condition faman ṣáìdá mi kún lè ṣàárọ̀ gbogbo ẹni tí oṣù yìí bá ti bá láyé falyasum ọ̀nà yẹn ní kó ṣe kíni kó gba oṣù yìí kó gbà ní ààwẹ̀ kọlọ̀mbà àlékẹ́ọ́lá kò ṣe rọrùn fún wa faman ṣáìdá mi kún lè ṣàárọ̀ a rí lára àwọn èèyàn tí wọ́n sọ pé faman ṣáìdá mi kún ní bíbáyìí ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tó bá ti rí oṣù yìí lára mi tí lárúbá fi ṣe pàtàkì lélẹ̀ tó bá wẹ́ kéèyàn rí ni aráfi mẹ́ta iná la máa ń lò shin ha àti dal so ṣùgbọ́n kò ní jẹ́ ṣẹ́hìdà ajẹ́ fàmàyò ṣáàhìd shin ya gba mẹ́ta so ọlọ́wọ́ ọba àdékẹ́ lọ́wọ́ sọ pé tó yẹn gbọ́dọ̀ rí oṣù báyìí kó tó bẹ̀rẹ̀ oṣù rọ̀mọ́ta àwọn òjò kan wà lẹ́kọ̀ọ́ tó yẹ pé tí ọba fi ojú ara wọn rí oṣù báyìí wọn ní bẹ̀rẹ̀ àrùn so àwọn àti lè ti gba àwẹ̀ méjì àwẹ̀ mẹ́ta wọn gbé ara àwọn òtí rí torí pé ọlọ́wọ́ ọba àdékẹ́ fàmà ń ṣe ìdàmí ń kún ìtọ́lọ́wọ́ ọba àdékẹ́ lágbàlérúkọ yìí ni fàmà ń ṣe ìdàmí ń kún ní ṣàárọ̀ ayé hábọ̀rọ̀ ẹni tó bá ti wà láyé tó witness oṣù yìí ọ̀rọ̀ ẹ̀ ní kó ṣe kí ni kó gbá rẹ̀ sòfọ́mọ́ ṣáyídà mi nkùn tá a bá ti gbọ́ pàrọ̀ sọ pé tó a rí oṣù o tí wọ́n sọ fẹ́ni tá a gbà lólórí mùsùlùmí tó polongo gbé tó wọ́n ti rí oṣù ramadan ọ̀ràn èèyàn ní kí gbogbo èèyàn tó gbogbo ṣe kí ni kó gbá rẹ̀ oṣù yìí kò bá já àwọn haúsá ló sọ kò bá jẹ́ ègùn ló sọ kódà pẹ́gbẹ́lẹ̀ ibo ni wọ́n ti rí in tó kà wá ní pé ṣẹ́ni sọ pé kí ni òun rí oṣù tó bá ti sọ bẹ́ẹ̀ tó lórí mùsùlùmí sọ pé tó ẹgbà àwẹ́ àṣekíní abẹ́rẹ̀ àwẹ̀ oṣù sọ́mọ̀ kò sóṣù yorùbá kò sóṣù haúsá kò sóṣù igbo ọlọ́run bá àlékè ọlá kò lẹ́lé bọ̀ àlọ́run àwọn èèyàn tó ti pẹ́ tó ẹgbẹ́ parọ́ ńkọ́ for hundred years àbí twenty something years àwọn èèyàn kì í pé twenty nine tó èèyàn lè máa parọ́ kò kan wá náà bó ṣe pé ta bá wá sí mọ́ṣáláṣí ìdákírun lẹ́yìn imam àmọ̀ bóyá imam lálùwàlá àbí òní àbẹ́ẹ̀kọ́ ni tálùwà láì máa ń bá já nísìnyí kò sẹ́ni tó mọ̀ bẹ́yìn náà huwa bẹ́yìn náà máa ń wọ̀ bẹ́yìn náà rọ́bì ó wà láàrin ìmọ̀ àti kíni àtọ̀bà tó dáa tí sòtọ́ bá parọ́ fún wa torí pé wọ́n róṣù ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ àwa bẹ̀rẹ̀ àwẹ̀ àbí pé wọ́n ti róṣù ẹ̀túnu àwa túnu ẹ̀gàtà inú rọ̀mọ̀dán lẹ́ túnu yẹn kò sí tó kàn wá òun lọ́lọ́run obì so àìmọ́ gbáwọn nǹkan yẹn yé yóò yẹ káwọn èèyàn oṣù yorùbá kò sí nǹkan tó kàn án pẹ̀lú àbíkọ́ni pé afẹ́ lo kàlẹ́ndà àbíkọ́ni pé ká ẹja lo calculation ànábì ni pé nahnu ummatun umiya gbogbo ohun tó bá ti pé gbogbogbò ló kàn báyìí ọlọ́run bá lékè ọlá kò ní fi síbi astronomical calculation ẹgbẹ́ afẹ́ calculate afẹ́ lo astronomy nísìn afẹ́ lo observation àtàwọn nǹkan bẹ́ẹ̀ gbogbo ohun tó bá ti pé gbogbo èèyàn ló kàn ọlọ́run ní fi síbi tó ga tó àwọn tí wọ́n bá nímọ̀ kan tó special ló ẹ̀ṣẹ̀ mọ́ mi ò bẹ́ àwọn ẹ̀gbọ́n nǹkan tí mo sọ yìí so abẹ́ kírun nísìn gbogbo èèyàn tó bá kọ́ níwọ̀n pé tó àsìkò zulu wọlé so lára tí ò jẹ́ ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ago àwọn fóònù yìí òun ni so èèyàn tó bá bá fúlàní tó bá bá fúlàní move tó bá ń kọ́ àwọn màálù ẹ̀ lọ fúlàní ò ní wọ ago òun ló máa wò wọ́n ti wọlé bá gbà zulu ti wọlé ẹja kírun kò ní ọlọ́run ò ní fi síbi tó ga tí wọ́n ṣe wọ́n máa ní ìdíkọ́ ẹja ṣe algorithm logarithm pi square àti gbogbo àwọn ìrọ̀dọ̀dọ̀ yẹn faman shahida minkum ní ṣáàrọ̀ falyasumhu gbogbo ẹni tó bá ti gbọ́ tẹ́yìn tá a fi ọ̀rọ̀ mùsùlùmí alámọ̀rí mùsùlùmí tá a bá fi tìsí lọ́rọ̀ tó bá ti polongo ọ̀rọ̀ yẹn ní ṣe kí ni kó gbá rẹ̀ ẹnìkan tó àìlùmí àtàwọn gbé bọ́ọ̀dì <laughs> kọlọ́ṣà ló wa the sultan is not democratically elected <laughs> so to wọn àdìbò fún sultan náà so mo ti gbọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ lẹ́yìn náà rí ẹ wọn àdìbò yànnà bíi sọlọ́lá àlẹ́ wọ́n á àdìbò ìyànàbì náà ń sọ láàrẹ̀ tó ó ti sọmọ agbé tó tó lórí ìlú bá ti polongo ká kí ni ká tẹ̀lé kọ́lọ̀mbà àdékíọlá kẹ́kí ramadan kó bá wa ní ayọ̀ àti àlàáfíà kó sì má jẹ́ kó bá wa nìkan kó fún wa ní ìgbàláyè àti ìgbà òjíṣẹ́ láàmú mọ́sàsílám onímọ̀ sọ́ọ́mọ́ ramadan ìmánà wà ti sábẹ̀ gúfìrọ́láwò máa takọ́dàmọ́ mi dánbì gbogbo ẹni tó bá ti gba ramadan ìmánà tó ní má nínú ọlọ́run bá àlékiọlá ẹni tí ò bá ní má nínú ọlọ́run bá àlékiọlá tí ò ní má nínú òrìṣẹ́ lámùsùlùmùsùlùm tí ò ní má nínú kẹyìn tó eléyìí ó ń ṣe exercise ni exercise kí ẹ máa tó lè ṣe láǹfààní from a medical point of view so ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run bá àlékiọlá kò ní láda wá ti sábà yóò sì mọ ọrẹ kan pé bí wọ́n ti ń gbà wẹ̀ yẹn ló gbọ́dọ̀ mọ ọrẹ kan yí pé tó ọlọ́run bá in case tí iná bá lọ wà irú eléyìí <laughs> bíbélì gbàgbé àlìsọ iná lè lọ wà bẹ́ẹ̀ wà ti sábàn tó mọ ọrùn kò gbọ́dọ̀ ọba àlekè ló sàn án lẹ́sàn òrìṣẹ́ ńlá mọ́ sàṣà nígbè gófìrì ọláhu máa takọ́ dàmà mi dàmbè gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe sẹ́yìn ọlọ́ọ̀ba àlekè ṣe kíni yóò ha dànù kọ́lọ́ọ̀ba àlekè ọlá kó ṣe wá lára wọn tí rọmọdọ́nù bá láyé tó ti ṣe láǹfààní nílé ayé àti lọ́ọ̀ba àlekè àmọ́. بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعد محمد عبد الله صلوات ربنا وسلام عليه um, The khutbah centers on an introduction to the month of Ramadan Today is the 29th of Rajab and um, most likely we are going to enter the month of Sha'ban tonight and then the month of Sha'ban, the, the, immediately after Sha'ban will be in Ramadan First and foremost, we thank Allah subhanahu wa ta'ala who has made it easy for us to witness even this month of Rajab or this month of Shaban. There were people we fasted together last year and they are no longer with us. And we also ask Him to make us reach that Ramadan. Ramadan may be a day, and Allah will say that, well, it's all over and we will not witness it. May Allah subhanahu wa ta'ala make it easy for us to witness this Ramadan. So I gave in the Yoruba version, yeah, cited the Arabic of an event that happened at the time of the Prophet. Two people came from Yemen and then they stayed with Talha ibn Ubaidillah, one of the companions of the Prophet. And then one of these individuals actually went out on an expedition with the Prophet and he died on that expedition as a martyr, a shaheed. So we know of a lot of evidences, both in the Quran and Sunnah, that talks about the virtue of dying as a martyr in the cause of protecting Allah's religion. So this man died as a martyr with the Prophet sallallahu And then the other one died after a year. But when he was going to die, he died on his bed. Died on his. He was not. Go, he didn't go anywhere. He just lies down and he and, and he died. And then Talha saw in his dream that the one who died after a year entered paradise, Al Jannah, before the man who died as a shaheed, who died as a martyr. And he was surprised because they are aware of the honor and in the virtues of dying in the path of Allah subhanahu wa ta'ala. So he came to the Prophet and asked him, Why is this? The Prophet said, How many how many days, years, or month did the other one spend on earth before he died? And Tola said, Well, he spent a year. How long? Oh, son, he spent a year then he died. And Prophet said, Well, that is sufficient because it means that he prayed 1,800 salah. That this is straightforward calculation. When the Prophet was saying that we are an illiterate nation, He meant the technicalities of reading and writing. But one may be illiterate, he may not, may, he may not know the rudiment of algebra and mathematics and so on and so forth. But the natural common sense of calculation is there. Just as we have our mothers who were traders in those days, and they did not need a calculator to calculate their profit and their losses. So they may use whatever method, but there are, uh, most of us now depend this most basic of calculations, we need to consult our calculator. So this natural way of calculating God said, yes, the man prayed 1,800 year, 800 solar units of solar. How did the prophet arrive at that? The lunar year, that is when you count the number of days in a new year, is around 364 days, in contradiction to the solar year, which is 365. So when you multiply 364 days by five, in every day we have I mean solar five. Five times 364, you have what 1,800 approximately. So it's sound calculation. So yeah, the man tarried for a year and he had the opportunity of praying 1,800 units of salah and he also witnessed the month of Ramadan. So one having a long life filled with acts of worship is of high benefit, of great benefit. If one has a long life and spends it in frivol frivolities, um, disobeying Allah and not fulfilling His commandment it's a wasted time. This man only spent a year. And the Prophet said, It is not surprising. That was why he entered the Jannah before the man that died as a shaheed. And Ramadan has a lot of virtues. So he, that man got that status because after those salawat, he also fasted in the month of Ramadan. The virtues of Ramadan are so many. So much the Prophet said, the first night of Ramadan, The doors of hell will be closed. The shayateen will be tied down. The angels will be released. The doors of our Jannah will be opened. And those who, those who want to do good will be able to do good. And those who want to do bad will be restrained from doing bad. Somebody may say that, but we also witness even in Ramadan. Yes, it means that the person who does even in Ramadan is a shaitan himself. They only tied the spiritual shaitan. His real shaitan is still with him roaming on the earth. But something we witness in the month of Ramadan, even those who are non Muslims also feel it. Even those who are Muslims, who we feel are the dregs of society, would observe that month. So you feel individual, you see individuals that well is the month of Ramadan, we will not steal and we will not fight until Ramadan leaves us. And in every night, the Messenger of Allah said, There are people that Allah frees from the hellfire. Every night in Ramadan, we ask Allah to make us one of them. Of the virtues of Ramadan, is that the Messenger of Allah said, Our daily salawat wipes away our sins. One Jum'ah to the other wipes away the sins in between. The same thing, a Ramadan to the next, if properly observed, wipes away the sins in between. With one caveat, with one condition, you must avoid the major sins. The Messenger of Allah وسلم, was once witnessed mounting the mimbar, and his mimbar had three steps. Each step he takes, he says, Ameen, Ameen, said three times and he was asked why. So Jibril came to me and made some prayers and I was responding by saying Amin. One of the prayers he said is that the person who meets Ramadan or if Ramadan meets him and did not gain forgiveness, may Allah take him far away from his mercy. Of the virtues of Ramadan is that the Umrah we do in Ramadan has the same reward as a full Hajj. The Umrah is just for you to go to Mecca, go do the Tawaf around the Kaaba, do this, the, the seven movements between Safa and Marwa, you finish your Umrah. Hajj is more rigorous. For those who have done Hajj, it's far more rigorous. From Mina to Muzdalifah to Arafah, back again, the Jamrat. But you would have the same reward if you do the Umrah in month of Ramadan. May Allah subhanahu wa ta'ala not deprive us of the benefit. In the month of Ramadan, there is a night, Laylatul Qadr that the act of worship you do in this one single night would earn you twenty nine thousand or twenty eight thousand reward. Allah said it is better than a thousand months. The act of worship of that single night is better than the act of worship of how many months? A thousand months. All this in the month of Ramadan. Now, what are we supposed to do in the month of Ramadan? Allah also explained to us that He revealed the Quran in the month of Ramadan in it you have guidance and clear evidences of guidance and also the criterion of you know what is right and what is wrong. فَمَنْ شَهِدَ min kumlisha. Whoever is alive when the month of Ramadan is proclaimed, فَلْيَسُمُهُ Then it is compulsory on him to fast that month. فَمَنْ شَهِدَ Allah says whoever witnesses it. He did not say whoever sees the Christian by himself. Whenever the supposed head of the Muslims makes the announcement that yes, we have seen the month of Ramadan, everybody will fast. We do not need to ask, is he democratically elected? The prophet himself was not democratically elected. The caliphs who came after him were not democratically elected. What is our concern is, has he made the announcement? What if he is lying? There is a possibility. and we will raise this a lot. What if these people have been lying to us? So they demarcate between what is Hausa Crescent and Yoruba Crescent and uh, whatever, whatever. It is none of our business if the leader is lying. Because when we come to the mosque and we pray behind the imam, we are not sure the imam is not lying. If the imam has lost his ablution, we don't know. We leave it, we leave him to who? To Allah subhanahu wa ta'ala. If the imam makes a mistake in the salah, we don't know. We we get the reward. And he we carry the what? The in the same way in the month of Ramadan. If they are lying, they have the sin. As for us, Allah will reward us abundantly for following his instruction. May Allah subhanahu wa ta'ala make us witness this Ramadan. And may He make us witness a lot of Ramadan in our in our in our lifetime. إن ولي ذلك القدر علي. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دين إلا قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. قوم إلى الصلاة يرحمكم الله.